torí ọlọ́run mi léèyàn kankan ìwà mi ò dáhùn láìkì mi o torí mo ń láìkì olóòótọ́ ẹ̀yin fáǹsì mi ni mo rì láìlè lórí láyé mi láyé mi ẹ jọ̀ọ́ o ṣàánú mi o ti ṣàánú mi ẹ mi wà emotional bọ́ mi ti dé bẹ́ẹ̀ sí so ẹ jọ̀ọ́ sí ọ̀rọ̀ ẹ̀yin aláwẹ̀ tí mò ń sọ. So ẹ ṣe gan á dáa fún gbogbo yín ẹ̀yin nìkan mo ní mi ò ní kọ̀ọ̀kan mo ò ní kọ̀ọ̀kan ẹ̀yin nìkan ẹ̀yin fans mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin nìkan mo ní ajé tó ẹ jọ nítorí ọ̀la ẹni ṣòwò short mo ṣì ń bọ̀ lórí yìí mi ní sunkún mọ́ kàmó mo rí ẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń wọlé empress anu i see you who else usually type Omitoyola on YouTube before you watch ẹ ṣe ẹ bá mi wò you wey be billionaire I was asking if you won't start cinema movies too. Hey, ìyá Oh, gbogbo ìdùn mi mo ti ń ta báyìí. Ah. Kò sólùrànlọ́wọ́, kò séèyàn kankan àfọlọ́. koko séèyàn kankan àfọlọ́. Àmọ́ kò tí ì yá báyìí. Kò tí ì yá. Máa nídìí ẹjọ́ ṣàánú mi. So ẹjọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ kí a máa wò pé àwẹ̀ ti wá tán báyìí ẹ jẹ́ ká máa wùwà tá a wù nígbà àwẹ̀ yẹn yín náà rí pé gbogbo ẹ̀ orderliness ó lọ gbogbo ẹ̀ lọ bó ṣe yẹ kó lọ eku ké bí eku ẹyẹ ké ẹyẹ ṣó wá da ká sọ pé àwọn kan ni wọ́n ń dà lóru ìjẹ̀bú máa ṣe send me your answer ẹ má máa yọ̀ mí ẹ mọ ẹ mọ zẹ́ẹ̀lì mi ẹ jọ̀ọ́ kì í ṣòro owó yẹn wò sí ẹ mọ nǹkan tí mò ń sọ ẹjọ torí Ọlọ́run ẹjọ so bí mo ṣe ń sọ lọ eku ń eku ẹyẹ ń ké ẹyẹ you sef sell gold ṣé na everybody dey sell gold ni àǹtí Wùnmí ó yá send your aza let me be the e àǹtí mi believe in God mi ì tọrọ owó lọ́wọ́ yín nǹkan tí mo kàn ní pé kẹ́ ṣe fún mi tí fíìmù náà bá ti jáde bá mi wò ẹ jọ ẹ mọ̀ pé mi léèyàn kọ́kọ́ àfẹ́yìn fáǹsì mi ẹnu mi ò dá fún gbèbí tí pírọ́blẹ́mù ẹ̀ wà ní bọ́ gbogbo bí bá ṣe sún fún yín ẹkún ayọ̀ ni ṣẹgbọ́n nǹkan tí mò ń sọ tó bá ti tó àsìkò náà ẹ bá mi bọ́ta gbogbo tí bá ṣe sunkún yẹn fún mi ẹ bá mi gbà ẹ jọ̀ọ́. Ajíbọ́lá ayé rẹ ti bàjẹ́ ayé ṣe pé lórí burúkú ni èmi kọjá ẹni tẹ máa búlì o ẹ mọ̀ pé ti búlì èmi mo ti di wèrè mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ búlì mi máa gbé fọ́tò yín àtàwọn ẹbí yín máa fi èpè voice over ṣèpè sí yín máa post ẹ̀ mo ti kọjá ẹni tẹ fẹ́ ẹ wo bí èèyàn kọ́kọ́ lè ní ọ̀dọ̀ tèmi kò sí kú búlì ṣẹgbọ́n nǹkan tí mò ń sọ ṣẹgbọ́n nǹkan tí mò ń sọ wèrè ló lè wo wèrè tó lólórí burúkú ni tó bá yẹ níwùmí ṣépè ẹ̀yin ọmọ òfò tó hàn bí re hàn bí níbi re ẹ wá wá sórí social media ẹ máa ní àwọn celebrity lára ṣé ẹ ti rora yín pin ni tán bá ti ẹ̀ struggle ògo fún yín tí ò jọ ṣé ẹ ti rò pé àwọn ọmọ yín ò lè lógo kò ní ṣe èyí olólùfẹ́ mi mò ń bá wí o àwọn wèrè tróòlù yìí ni o àwọn wèrè tróòlù yìí ni o ẹ tróòlù ẹlòmíì títí títí títí títí tí ẹlòmíì à go offline off the radar ṣùgbọ́n rú àwa yìí àwọn ò ráyè mi lè go off the radar fẹ́yàn kan kọ́ lọ́ọ́ máa mú mi kó má fa ìsàn ṣe mi kó má pa mí kí má rí kú òbí báyìí kí má rí kú ọmọ kọ́ ló ń ṣàánú mi kó jọ pé kí n go up the radar for anybody yẹn ọmọ kò jọ o a máa gbé yín gbé wo bí kò sí ìtò jẹ́ ọmọ bọ̀tí nu yín ọmọ bọ̀tí ni mí ẹ lọ béèrè mi dáadáa ẹ béèrè ọ bíríngì mi english ni mí o as in ọmọlé ọmọlé ni mí but ìgbà tí mo ti make up pé mo fẹ́ ṣe fíìmù yìí mo ti mọ̀ pé nígbà mo kọ́kọ́ wò mo ní súrà tó ń lọ yìí súrà kò gbéwèrè wọ nàìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á búlì ẹ̀ kó lọ kú dá ó kú ó lọ nìyẹn wọ́n èmi kú ngbà mo wà ń eleven years old èmi ò lè kún kékeré gbogbo kú gbogbo àrùn mi náà ti kó lọ kọ́lọ́n bá mi dẹ̀ wọ́n nílẹ̀ kó tẹ́ wọn sáfẹ́fẹ́ re béèyàn kan lòun àbúlé èmi sí kú máa gbẹ́ bí yín máa ṣe voice over ògògùn máa pa yín ni kú máa pa yín máa ṣe voice over èpè ni mi ì jẹ́ celebrity débẹ̀ mi tọrọ owó lọ́wọ́ yín dandan kan ni ẹ má ṣorí burúkú pẹ̀lẹ́ mi o ṣẹgbọn nǹkan tí mò ń sọ hmm. so èèyàn kan ò lè búlí èmi mọ́ èyí tẹ rántí orí burúkú kan ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lẹni mi ìfẹ́ sọ̀rọ̀ bọ inú ń bí mi. tẹ bá rántí scenario yẹn when I was pregnant one olórí burúkú came to my social uh, to my comment section and and the person wrote and I quote I cannot wait to hear that you died while having birth while giving birth to your child èèyàn kan bully mi débẹ̀ ó kọ́ gbogbo yín ṣe ẹ fi gbígbọ́ ṣe bí aláìgbọ́ ẹ lọ ń gbà yẹn pé mi lo ní wàhálà káàtì ẹ̀ ni mo jẹ́ ní wàhálà ṣé ó yẹ kó jóru búlì yẹn lèèyàn máa fi búlì mi. pé òun ò lè wait kóun gbọ́ pé ọ̀tá mi àbóhun fúnra òun kú nígbà tó ń rọbí somebody wrote it tẹ bá rántí Ni ye ẹ̀yẹn somebody wrote it mo sunkún síta anybody ò gbé fọ́tò síta pé ah we support you hypocrisy O ma pa yín wọ́n ní àti kékeré la ti ń gbẹ̀ka àrókò àti kékeré báyìí la ti ń pẹ̀ka àrókò kálọ́n ti pariwo síta gbogbo wa ti mọ kankan bọ̀ wọ́n wò pé kò kàn mí kò kàn mí ẹ wá sọ di iṣẹ́ ó wá mọ yín lára ẹ máa lọ máa lọ sábẹ́ péjì àwọn èèyàn ẹ máa lọ máa tró wọn ṣe rántí yeah someone wrote it Only i cannot wait to hear that you died while while having birth or while giving birth mo sunkún olórí burúkú ọ̀hún sí àmọ́ bóyá ó ti fi kú ṣèfàjẹ́ torí ọjọ́ fourteen days mo lọ fún tí ò bá ti kú báyìí náà kò lè jára ayé kò lè jára ọ̀run eléyìí ò ń sọ̀rọ̀ pé dáríjì èèyàn ìwọ tó bá rokú ròmí ò ń lọ kú ni eléyìí ò ń sọ̀rọ̀ pé kínní àyájọ́ tèmi ní nìyẹn tó bá porí mi níbi ibi máa jẹ́ tiẹ̀ ti tọmọtọmọ ni kó lọ bẹ́ẹ̀ torí mi ò ní kí téèyàn kankan má dà so please let us stop the bully ẹ yé bully àwọn èèyàn ẹ̀yin blogs àti tiktok àtẹ bá fẹ́ gbé mi ò wọ bra ẹ gbé mi látọrùn ṣẹgbọn nǹkan tí ń sọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ ṣàánú àwọn tó nífẹ̀ẹ́ mi ẹ ṣàánú ọkọ mi mo ṣe fíìmù àlè máa sọ̀rọ̀ ní ohun èmi náà kì í máa ṣe ihò ihò bọ Ọlọ́run ò dá mi bẹ́ẹ̀ so ẹ gbà mí bí mo ṣe rí so ẹ má gbé mi ẹ gbójú ẹ jẹ́ ká gbádùn ara wa lórí live video yìí. That is bitterness at its peak. God bless you. Bitterness at its peak. Ìgbà yẹn mo sunkún. Mo bọ́ta mo rèèyàn kankan kọ́lọ́n bá mi ṣàánú Yomi Fabiyi Yomi Fabiyi dìde lọ́jọ́ náà pé ah ilé ìpọ̀ Yomi Fabiyi nìkan ló dìde fún mi dìde fún mi gbà yẹn pé ah mo sunkún mi rèèyàn kankan àfọlọ́hún kátẹ̀níwà mi ò dáa ṣé bí ikú wá ni bí ikú kọ̀ ẹ má máa jẹ́ ká máa rokú sáwọn èèyàn whichever problem whatever thing ẹ má má búlí àwọn èèyàn débi ikú débi ọmọ kí ló dé mú ìwà yìí inú mi le tí bá ti dágbére pé àjọ ṣe mọ́ àlejò má ṣe mọ́ o bọ́ mi ìwà kú fún ẹ tó bá ń ṣe dáadáa èèyà á wá pẹ̀lú.